wọ́n ní anabi muhammed sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa láti sọ àwọn sàárè di mọ́sálásí ó kọ̀ fún wa láti sọ àwọn sàárè di mọ́sálásí nítorí pé gbogbo nǹkan tá a ṣe tí ó gbéni lọ sí di ìjẹni tí ń ṣẹbọ sọlọ. So gbogbo ẹ̀ pátá lànàbí sallallahu alaihi dínà gbogbo ń tá tí di dídi ẹni tí ń ṣẹbọ sọlọ ànábì dínà rẹ̀ a sì rí pé kànábì tó ṣe láìsí nkùjọ márùn tí ó ṣe ó ṣépè fáwọn Yahud àti àwọn Nasara nítorí pé wọ́n sọ sàárè àwọn ànábì wọn wọ́n sọ wọ́n di ibùjọsìn sísọ tí wọ́n sọ àwọn sàárè àwọn ànábì di ibùjọsìn ló jẹ́ kí wọ́n lẹ́tọ̀ọ́ sí lílé jìnnà sí ìkẹ́ ọlọ́run ọba wa torí de eléyìí Aisha radiyallahu anha ó ní tí ì bá ṣe kí wọ́n má bàa sọ sàárẹ̀ anabi sallallahu alaihi wasallam di ibùjọ́sìn ibi tó jẹ́bi tó tẹ́jú pẹrẹsẹ gẹ́gẹ́ bí oríta Baqi'a ni wọ́n bá sin anabi sallallahu alaihi wasallam sí torí ẹ̀ ó sì wà nínú hadith wàhálàbí sallallahu alaihi wasallam sọ pé àwọn tó jẹ́ yẹn abójú àwọn èèyàn oríṣi méjì ni àwọn èèyàn oríṣi alákọ̀ọ́kọ́ àwọn náà làwọn ẹni tó ṣe wípé wọ́n á máa sọ sàárè àwọn ẹni ọlọ́run wọ́n á máa sọ dìbòjọ́sìn àwọn èèyàn oríṣi kejì àwọn náà ni man taqumu sa'atu alayhim wa hum àwọn tí gbèǹdà kìámà ó bá láyé láàyè àwọn ẹni tó burú jù nínú àwọn èèyàn nu torí ẹ̀ tẹ́ bá wo mọ́sálásí anabi sallallahu alaihi wasallam ní Madina tẹ́lẹ̀ ṣáájú kótó dikó di mọ́sálásí àti pé síwájú kánabi sallallahu alaihi wasallam tó wá sí Madina ààyè ibi tí mọ́sálásí yẹn wà gangan ó jẹ́ ààyè tó jẹ́ pé wọ́n ń sìnkú sí ó jẹ́ tó ṣe pé wọ́n ń sìnkú sí ṣùgbọ́n nígbà tí mọ́sálásí ó wù mbẹ́ yìí sàn nàbì sallallahu alayhi wa sallam ló sọ pé dandan ibi tí màá kọ́ mọ́sálásí tèmi sí ni ṣùgbọ́n ìgbà tó wọ Mẹ́dínà ó ń gbìyànjú láti fi ibìkan ṣe ibùgbé oníkálukú nínú àwọn ẹni tó sì wà nílùú kálukú ń fa ìjánu ràkúnmí rẹ̀ ilé wa ni kìí ṣe ilé wọn ọ̀dọ̀ wa ni kì í sọ̀dọ̀ wọn títí tó fi ní ẹ̀fí sílẹ̀ fa innaha ma'mura ẹ fi ràkúnmí yẹn sílẹ̀ o nítorí pé ń ta apalásẹ̀ ni yẹn ni pé ibi tọ́lọ̀ ń palásẹ̀ kó dúró kó lóṣooṣì ibẹ̀ ni ó lóṣooṣì ràkúnmí yẹn sì lóṣò síbi tó lóṣooṣì ilé yẹn ibi tó lóṣooṣì yẹn ó súnmọ́ ilé ọ̀kan nínú àwọn Banu Najjar tí wọ́n jẹ́ èèyàn ìyá anabi Muhammad sallallahu alayhi wa so ẹni tí rakumi ẹdun sẹbaali rẹ̀ náà ni Abu Ayyub radiyallahu anhu ilé wa ni ọ sọ sí ilé yín náà la sọ sí tẹ́lẹ̀ náà ibi tí rakumi dúró sínú tọ̀ ṣáájú kó tó di kí wọ́n kọ́ mọ́ṣáláṣí sáyè yẹn iṣẹ́ àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe ni pé gbogbo sàárì tó wà ń bẹ̀ wọ́n wù ìgbà tí wọ́n ń wú àwọn sàárè tó wà ń bẹ̀ gbogbo ohunkóhun tí wọ́n bá nínú àwọn sàárè yẹn léyìí tó jẹ́ ohun tó ṣẹ́kù nínú ara àwọn ẹni tí wọ́n sin sí àwọn sàárè tó ti wà ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tẹ́lẹ̀ so gbogbo ẹ̀ ni wọ́n yọ kú o so eléyìí tó túmọ̀ sí pé kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kórí tí ó sì máa jórí tẹ́ kó a jẹ́ pé bẹ́ẹ̀ lákọ̀ mọ́ṣáláṣí lé lórí àfi ká ti kọ́kọ́ mú kú ò lórí tẹ́ náà kó tó di pé mọ́ṣáláṣí ò ṣèké ni yóò wù lórí ẹ̀ torí ẹ̀ ẹ̀yin wá lórí tẹ́tẹ́ ń sìnkú sí ẹnìkan nínú yín wá dá nímọ̀ràn pé ẹ̀ka ẹni mọ́ṣáláṣí lórí tẹ́ pé kíni kí ni a ti fẹ́ ṣe ànídìí mọ́sálásí lórí tẹ́ nítorí pé anabi sallallahu alaihi wasallam ń kọ̀ fún wa láti máa sọ àwọn orí tẹ́ di mọ́sálásí àwọn asàárè àgbọ̀dọ̀ sọ di mọ́sálásí tó bá wá ṣẹlẹ̀ yìí pé orí tẹ́ ibi tẹ́ fẹ́ kọ́ mọ́sálásí sí yẹn kò sí sàárè lábẹ́ rẹ̀ kọ̀tọ́ kọ̀tọ́ nítorí pé ṣíṣe sọ́láàtì fil maqabir ó ń bẹ nínú tánà bisalòlá àṣẹlá ń kọ fún wa nínú hadithi pé nǹkan méje àyè méje kan wà tó lọ́n kọ fún wa láti máa ṣe sọ̀láàtì nínú ẹ̀ hadithi yẹn lẹ kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ tó kó wa sí dédé torí pé kò fẹsẹ̀ rinlẹ̀ lódindi ẹyọ kọ̀ọ̀kan nínú àwọn àyè méjèèje tí wọ́n là gbọ́dọ̀ ti ṣe sọ̀láàtì yẹn ẹ̀rí tún wá fún wọn lọ́nà ọ̀tọ̀ nínú wọn náà sì ní kíni wàlmàkùbárọ̀ àti àyè ibi tí wọ́n ń sin òkú sí. a rí nínú àwọn olùmọ̀ tó sọ pé ìdí tí wọ́n fi ní ká má ṣe sọ̀láàtì ní makobara òun náà ni pé makobara a lè yáya ẹ̀gbin makobara wọ́n ní a lè yáya ẹ̀gbin ìdí ni pé ní makobara ní ìsìn ara òkú àṣẹ́kùbọ̀ ara òkú gbogbo eléyìí lọ́dọ̀ apá kan nínú àwọn fuqaha ẹ̀gbin ni nítorí pé al bayna najasati wataharati finnasi almout ẹni tí ó sọyàn dẹ̀gbin lọ́dọ̀ tiwọn onáà ní kú gẹ́gẹ́ bí àwọn fuqaha alimalikiya ikpe téèyàn bá ń bẹ láláàyè kò ní jẹ̀gbin àmọ́ tó bá ti kú tá ìkú ńkọ́ ọ̀dẹ̀gbin tó eléyìí jẹ́ àgbọ́yé tiwọn torí wọn sọ pé orí tẹ́ wọn ní ká má ṣe sọ láti ń bẹ̀ torí pé madhinnatun najasa ayé ẹ̀gbin ni tó bá wá rí bẹ́ẹ̀ sáyé ẹ̀gbin náà ni kìí sáyé ẹ̀gbin torí pé al-mu'minu la yanjus al-mu'min la yanjus innal mu'mina la yanjus yẹ́n bó sọ wá nù hadithi abi hurayra radiyallahu anhu ìyẹn ni pé innal mu'mina la yanjus hayyan kana aw mayyita mu'mini ẹ̀dẹ́gbin kò bá jẹ́ pé ẹ̀mí ń bẹ lára rẹ̀ àbí ẹ̀mí ti bọ́ ní ara rẹ̀ torí ẹ̀ a ò gbọ́dọ̀ sọ àwọn sàárè di mọ́sálásí ẹnìkan kú ẹ̀yin wá òkú ẹni ọlọ́ọ̀ni wa alayhi kí ló burú nù kẹ́kọ́ mọ́sálásí lé lórí kí ni ọ̀há burú nù kẹ́kọ́ mọ́sálásí lé lórí ṣebí gbogbo ọ̀nà tó lè sọ ní dọ̀sẹ́ bọ́lá anábì sallallahu alaihi èyí ti rí tóun di tẹ̀yìn sí yàtọ̀ sáwọn ẹlẹ́sìn mi pọ̀pẹ́ kò jìnnà la gbọ́ nípa ẹnìkan nínú ẹni tọ́jọ́ gan àwọn oníṣọ́ọ̀sì Roman Catholic láyé nìsín eléyìí tí wọ́n ń pè ní Pope Francis èyí tó wà ń bẹ nìsín ọbẹ̀ ìlú kan wò fi jẹ̀núbi Italia ní South Italy wọ́n á ní kí lọ lọ sí mbẹ wọ́n lọ lọ sí ìbáàdà wọ́n lọ sí ìbáàdà ní ilé ìjọsìn kan tí wọ́n kọ́ lórí sàárì ẹni ọlọ́nkan ìdán ọ̀rọ̀ anábì sallallahu alaihi wa sallam tó o bá rí nítòsí wàá sì rí jìnnàjìnnà pé la'anallahu al-yahuda wan-nasara ittakhadhu. qubura anbiyaihim masajid ọlọ́run láàánú àwọn yahood wọ́n láàánú àwọn nasara ìdí ni pé wọn sọ àwọn sàárẹ̀ àwọn wọn di àwọn masalasi so ìdí tọ́lọ̀ fi làánà wọn jù bá lọ torí ẹ iná ló sì ń rí so ẹnìkan sọ pé nígbà tá bá kí ló burú nu ká kọ́ mọ́sálásí lé lórí kí ni ọ̀wá burú nu ká kọ́ mọ́sálásí lé lórí. tí ẹ bá wo ashabul kahf ẹ rí i pé nígbà tí ọlọ́run ní kí ọ̀rọ̀ wọn hàn sáwọn èèyàn lẹ́yìn tí ti lu ọgọ́rùn-ún ọdún ó tún lé ẹ àwọn kan búra pẹ̀lú orúkọ ọlọ́run pé lanattakhidhanna alayhim masjida afọlọ́wọ́n bá búra pé a kọ́ mọ́sálásí lórí sàárè wọn ni irú àwọn ẹni ọlọ́run báyìí sàárè wọn gbọ́dọ̀ gbófò so eléyìí ti wà nínú civilization àwọn èèyàn látọjọ́ tó ti pẹ́ wípé téèyàn kan bá jẹ́ ni ọlọ́run tó bá jẹ́ ni ire sàárè rẹ̀ ó yẹ ká ṣe kínni ká kọ́ mọ́sálásí lé lórí bó ti wá jẹ́ yẹn kò túmọ̀ sí pé ń tọ́ da o ń tí ò da o a gbọ́dọ̀ kọ́ mọ́sálásí lórí sàárè ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam ti wá kọ̀ fún wa bẹ́ẹ̀ àti wàá mọ̀ lábẹ́ òfin ọlọ́run pé gbogbo mọ́sálásí tá a bá kọ́ lórí sàárè a gbọ́dọ̀ ṣe sọ́láàtù nínú rẹ̀ a gbọ́dọ̀ ṣe sọ́láàtù nínú rẹ̀ nítorí pé anahyo ani shayi yaqtadi tahrim wal fasad má ṣe ó túmọ̀ sí pé tó o bá ṣe ń kọ́ haramu ó sì túmọ̀ sí pé tó o bá ṣe ń kọ́ kò lè lálàáfíà. إذا فكل صلاة في مسجد بني على القبر فهي باطلة gbogbo sọlá tá a bá ṣe nínú mọ́ṣáláṣí tán kọ́ lórí sàárè nǹkan kò lè lálàáfíà nítorí pé kíkọ́ mọ́ṣáláṣí gan lórí sàárè èèwọ̀ ni sọ̀sọ̀lá tí tá a bá wá ṣe nínú mọ́ṣáláṣí tá a kọ́ lórí sàárè nǹkan kò lè lálàáfíà ike tó bá jẹ́ pé sàárè ló síwájú kó tó wá di ipa kọ́ mọ́sálásí lé lórí ìdájọ́ mọ́sálásí bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà ní wíwó àwò ni wíwó òun náà ni wíwó ń jẹ́ ohun yòówù ẹgbà fi wó kọ́sà ti jẹ́ wíwó kò bá jẹ́ pọ́wọ́ lẹ fi wó kò bá sì jẹ́ pàákí lò kò bá sì jẹ́ pé ẹ̀rọ katakata ńlọba yín ti wó kọ́sà ti jẹ́ wíwò tó bá wá jẹ́ pé mọ́sálásí ló ti síwájú kó tó di pa gbésàárì ìwọ́nù rẹ̀ ńkọ́ ìdájọ́ òfin ọlọ́run ò ní wípé irú sàárì bẹ́ẹ̀ ọ̀ràn àyàn ní ká wù láéláé ọ̀ràn àyàn ní ká wù láéláé so bíbẹ̀ sàárì nínú mọ́sálásí yẹn ẹ̀wẹ̀ òun náà ó ṣe sábàbí láti jẹ́ pé gbogbo sọlá àtàbà ṣe nínú masjid yẹn kọ́ kò ní lálàáfíà wọ́n wá ń ṣe irú ẹ̀ nílùú báyìí wọ́n tún ṣe irú ẹ̀ nílùú yẹn kò sọ́ọ̀dì ń tọ́da torí wa ma aktharu nnasi walau harasta bi mu'minin àwọn ètò pọ̀jù nínú àwọn èèyàn ọba àti ẹ̀gbìyànjú ju bẹ́ẹ̀ lọ wọn ò ní jẹ́ ẹni tí ó gbọ́ bá gbọ́ wa qalilun min ibadiya ash-shakur àwọn díẹ̀ nínú àwọn ẹrú ọlọ́run àwọn náà ló máa ń dúpẹ́ sọ́lọ́ ó túmọ̀ sí pé majority carry the vote vote tí majority ọmọ carry tẹ́lẹ̀ náà kìí ṣe ìtọ́dà kìí ṣe ìtọ́dà tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o àwọn arí mọ́ṣáláṣí kan kìí ṣe pé wọ́n sìn òkú sínú tiẹ̀ wọ́n á sìnkú sínú ẹ̀ wọn ò sì pilẹ̀ kọ́ sórí àwọn sàárè ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé wọ́n fi àlàfo kan sílẹ̀ níwájú mọ́ṣáláṣí yẹn tọ́jà ara lẹ̀ mọ́sálásí wọ́n wá ra gbàdí mára mọ́sálásí so wọ́n wá ń sin òkú sínú ẹ̀ òkú àwọn lóko lókì nínú àwọn jàmáà mọ́sálásí tó bá ti kú bí ìgbà tí wọ́n sọ dorí tẹ́ fún jàmáà mọ́sálásí wọ́n wá ń sin òkú sínú ẹ̀ lọ́nà tó ṣe pé gbogbo sọ́láàt tí wọ́n bá ń ṣe nínú mọ́sálásí yẹn se ni wọ́n ń ṣe sí ara àwọn òkú tí ó wà ní iwájú mọ́sálásí kò tọ́ ká ṣe sọ̀láàtì nírú mọ́sálásí báyìí ẹ̀rù ń bà wá kọ́mọ́ lọ jẹ́ pé àwọn sàárè ńlẹ̀ ń bọ̀ àìkú sínú mọ́sálásí rẹ̀ kò tó láwàwí nítorí pé ògiri mọ́sálásí gangan gangan iná ni ti ó ń bẹ láàrin ibẹ̀ sí mọ́sálásí tó túmọ̀ sí pé iwájú mọ́sálásí gangan lẹ́tọ̀ọ́kú sí. Si kọtọ kẹsẹ sọláàtì nu mọ́sálásí yẹn àti wàá ṣe sọláàtì ń bẹ ọwọ́ apẹ́ jọjọ kọ́lọ́ wọn bó tó tú àṣírí báwo ni gbogbo sọláàtì tá a ti ṣe ń bẹ tọ́ èyí tá a máa mà ṣe á sọ pé kọ́lọ́ wọn bó ṣe kí ni kó forí ẹ̀ jìn wá ṣùgbọ́n lẹ́yìn ìgbà tá a ti mà á gbọ́dọ̀ tún ṣe sọláàtì ń bẹ mọ́ nígbà míì òkú ti kú ó wá jẹ́ pé òun ni ọkọ mọ́sálásí yóò wá sọ pé tóun bá kú wọ́n wá bìkan sùn sí nínú àgbàlá mọ́sálásí yẹn ẹ wá rí i pé wọ́n mọ̀ á wò síwájú ní ká sin sí nítorí wájú lálàáfíà wà ibẹ̀ ní ìkẹ́ àwọn aráhámà nǹkankan wọ́n mọ̀ gbà wá so àwọn ọmọ rẹ̀ àtàwọn jẹ̀mọ́ àwọn ọmọ òkú kún sin síbẹ̀ bí bàbá tó kọ́ mọ́sálásí náà nù kọ́tọ́ ká sin síbẹ̀ kódà nù àgbàlá mọ́sálásí nígbà tí èso rí tẹ́kínà fẹ́ sin síbẹ̀ sí ṣùgbọ́n tí wọ́n bá sin síbi tí kì í sagbọn alqibla tí kì í ṣe wájú mọ́sálásí ó sì sẹ́pẹ́rẹ́ díẹ̀ ṣùgbọ́n kò pé kẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí yà kórìkẹ́ because tíyẹn bá jọ daràn olùtakùtọ̀ lọ́hùn aláìsíta anabi muhammed sallallahu alaihi wa sallam ń pè nkankan tí wọ́n bá sin sẹ́gbẹ̀ẹ́ káàbà kò pé kórìkẹ́ ọlọ́hùn torí pé téèyàn bá ṣiṣẹ́ àti ríkẹ́ kò lè rí o kìí ṣe ibi tá a kú sí la ṣe tí kò ká wa mórí so ìdí nìyí tó fi jẹ́ pé mọ́wùlẹ̀ tán ra rẹ jẹ́ pé ẹ̀sìn mi sí tòsí mọ́sálásí inú mọ́sálásí ni ẹ̀sìn kọ̀ ràn ọ́ lọ́wọ́ lókùn ìgbà tó o bá ti jẹ́ ni ọlọ́ àti ẹ̀tún ní sìn ọ́ sínú mọ́sálásí nǹkan pẹ̀lú. ok sàárè ni wọ́n sì gbé kalẹ̀ yìí o làákí wọn kọ́ mọ́sálásí lé lórí ṣùgbọ́n gbogbo ìran yẹn náfìlàndì rẹ̀ ó ti di kínu ó ti di masjid torí pé al-masjid huwa al-makanu al-mu'addu lis-salah wa illam yakun alayhi bina mọ́sálásí náà láàyè tá a pèsè láti máa ṣe sọlẹ́ kódà kí wọ́n má kankan lé lórí rẹ̀ kó yé wa aha torí ẹgbẹ́ àti Ummu Waraka tó ń bi anabi sallallahu alaihi wasallam léèrè pé mò ń fẹ́ kó wá bá ń sàmì síbi tí ń fi ṣe mùsọ́lá nínú ilé mi mò ń fẹ́ kó wá bá ń sàmì síbi tí ń fi ṣe mùsọ́lá nínú ilé mi ó lóhùn àbí ó lóhùn anabi sallallahu alaihi wasallam dá lóhùn torí ẹ̀ àwọn olùmọ̀wá nípa ṣẹ̀ríyà wọ́n ní lábẹ́ rẹ̀ ẹ̀yin ọkùnrin ìgbà tí ṣẹ̀ríyà sọ yìí pé afdalu salati rajul ma kana fi baytihi illa al-maktuba èyí tó lọ́lá nínú sọ̀láàtì ọkùnrin náà ni gbogbo èyí tó bá ṣe nílé rẹ̀ àyàfi sọ̀láàtì tó bá jọ́ràn àyàn nìkan ilé yìí tó ṣe pé mọ́ṣáláṣí láti lọ́ọ́ máa ṣe. wọ́n ní lórí àdéhìí yìí ó tọ́ dáa kí kálukú wa náà ní mùsọ́lá nílé rẹ̀ tí ó ti máa ṣe kí ni an-nawafil àwa tá a kò láì gan-an tó jẹ́ pé tó bá ti fẹ́ ṣe sọ́láàt ibẹ̀ lọ́lọ́ tọ́ gbogbo àyè tá a bá ti mú pa fẹ́ ṣe sọ́láàt ń bẹ̀ fẹ́ wá masjid wọn bá àmọ́ kọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àdúgbò kan nílùú kan nígbà kan wọn ò ní mọ́ṣáláṣí wọn á ní kí àwọn kan wọn ràn wọn lọ́wọ́ wọn bá wọn kọ́ mọ́ṣáláṣí káwọn ó lè bá a máa ṣe sọ́lá wọn á dá wọn lóhùn wọn náà ń ṣe sọ́lá pẹ̀sẹ̀ dìgbà tá a bá kọ́ mọ́sálásì pẹ̀sẹ̀ dìgbà tá a bá kọ́ mọ́sálásì torí pé júmọ̀ àti ọba dáa àtàlátà láti mà ńgbà tí ẹ̀yin bá wá sọ yìí pé àfi kí wọ́n bá yín kọ́ mọ́sálásì náà kẹ́ tó ṣe sọ̀lá ẹ̀ yìí sì ṣe sọ̀láàt àbẹ́ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o ẹ̀ yìí ṣe sọ̀lá sígbà tí wọ́n bá tó wá kọ́ mọ́sálásì kárí mi lẹ́tọ̀ọ́ àṣẹ sọ̀lá ẹ̀ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n á ní gbogbo àdúgbò yun mùsùlùmí tó wà níbẹ̀ tó wọ́n láwọn pọ̀ díẹ̀ ok sáárì bìkan tẹ́ ẹ máa tẹ́ ní sí láàárọ̀ ìpètọ̀ kátẹ́ pé lọ́sàn-án kálukú ti lọ́ọ́ bí iṣẹ́ tẹ́ni bìkan tẹ́ ẹ máa tẹ́ ní sí láàárọ̀ tẹ́ ẹ máa péjọ sísè sọ láti sọ wọ́n ní kò sí magrebu ńkọ́ kò sí ìṣá ńkọ́ kò sí a bó wá ni ẹ ló ríra rẹ náà nínú ilé rẹ àà fala sadaqa wala sallanu so ọkàn jẹ́ pé wọ́n ń wá mọ́sálásí ẹnì kó ti jẹ́ lèmáàmù tí ọmọ gba fàwáìdù bẹ̀ ẹnì kó jẹ́ làdáàni tí ọmọ gba fàwáìdù bẹ̀ ẹnì kó jẹ́ pé ní kọ́kọ́rọ́ mọ́sálásí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n mọ̀ pé bàbá tí kọ́kọ́rọ́ mọ́sálásí ń bẹ lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan mìíràn ni wọ́n ń wá because ibi tí wọ́n ti fẹ́ sin lọ́n láyé àwọn nídìí pé ó dìgbà àwọn bá ṣẹ̀ṣẹ̀ kọ́ mọ́sálásí tó bá ti tẹ́ ní báyìí kí sọ láti ọmọ àlọ́ ni à ń pọ̀ à ń péjọ à ń ṣe ń gbogbo wa ìgbẹ́lẹ́ ti rí pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ́ torí pé òjò ọ̀rọ̀ àìbá àmà òórùn ọ̀mù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí ó ṣe jẹ́ kíkọ́ nù àmọ́ láti pilẹ̀ ẹ̀ ṣe sọ̀lá ẹ̀ wà ní kó akọ́ mọ́sálásí gbóhùn ṣe kọ́ mọ́sálásí ta ni ó ṣe sọ̀lá tì nù ẹ̀ náà lẹ́sẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí tó ń kọ́ kalẹ̀ kí ni bẹ́ẹ̀ nù ẹ̀ wàláhì àrí mọ́sálásí tó jẹ́ pé nílùú ìgàn tó jẹ́ pé àwọn ewúrẹ́ ní yàgbẹ́ nù ẹ̀ wọn ata lọkọ wọn tún láwọn nìkan ni láti ilẹ̀ haúsá lòun ti wá ọmọ ìlú ni àmọ́lẹ̀ haúsá ni gbẹ̀ngbà pé àwọn ò ní kọ́ ti wọn àwọn ò ní kọ́ owó òkú wọn máa dájọ́ àwọn èyí dáwọ́ ká kọ́ mọ́sálásí torí ẹ ẹ gbọ́dọ̀ kọ́ mọ́sálásí lórí sàárè haramu ni ẹnìkan wá kú ọjọ́ lówó ó ti wá kọ́ mọ́sálásí kan sínú ilé rẹ̀ báyìí so tí wàá sàmì sí pé tí mo bá kú ọ̀ọ́kàn ibi tí lè má mú kọjú sí i sáró ògiri lọ́hùn ìníkun sinmi sí mọ́tò méjì mẹ́ta lè kọjá o láàrin ibẹ̀ sí láàrin iwájú mọ́ṣáláṣí síbi tí wọ́n sìn sí sáà tẹ̀lé wọ̀ sí yàrá bá tẹ̀lé naam ẹ̀mí ọ̀gbọ́n tó ń sọ ṣé iwájú mọ́ṣáláṣí wọn á sin sí ni double lane ó lè kọjá níwájú rẹ̀ síbi tó wà náà ok wájú ẹ̀ wájú ẹ̀ ní jìnnàjìnnà ni náà inú ilé rẹ̀ náà sì tún ni fa ajẹ́ pé kò burú náà sọ ala kulli hal tó bá jẹ́ pé ibi tí wọ́n sin òkú sí síbi tí mọ́ṣáláṣí wà ó jìnnà ọ̀nà ńlá àwọn láàrin lọ́nà tó yẹ pé mọ́tò lè máa lọ kọ́ máa bọ̀ àwọn olùmọ̀ọ́ ni kò burú àmọ́ kò dáa kò burú àmọ́ kò dáa yẹn ni pé kò kópa lára bá sọ láti tiwa àmọ́ kò dáa torí ẹ̀rù ń bà wá torí pé àìdíà kan ló ní ló fi ní ibẹ̀ yẹn ni pé atẹ́gùn kẹ̀kẹ́ máa fẹ́ lọ sọ́nà mọ́ṣáláṣí sá so kí wọ́n lè bá a gbé ventilation yẹn wá bá nínú sàárè wàláhì kàlà náà lẹ́sìn gbọ́ bàbá kan àfáà ni àmọ́ tó máa pààyàn lẹ́rìn ní kánú lọ́n ó ti kú ó lọ́n foríjì wọ́n ń pè ń kálà ráwì kálà ráwì yẹn wọ́n lẹ́nìkan máa ṣàdúrà Allah kàkẹ́ mu Medina mo mú ti tán pé ọlọ́run mú wa lọ Medina ká kú sọ ládùúgbò àti máa ń ṣe gbogbo gbàánu kádàrá wa ni wàláì tó bá lọ Mẹdínà tó bá kú sí Mẹdínà gan nígbà tó jẹ́ pé ìwà rẹ irú àwọn ará Abakaliki ni wọ́n tún dọ̀ padà sóníjà káwọn mọ̀lẹ́kọ̀ọ́ dọ̀ padà sóníjà <laughs> so eléyìí túmọ̀ sí pé wọ́n sì wọ́n síwájú mọ́sálásí wọn sì wọ́n síwájú mọ́sálásí wàláì kò ní kankan ṣe pẹ̀lú bó àbí òye wa wa alaysa lil illa ma sa'a wa anna sa'yahu sawfa yura thumma yujzahu al-jazaa al-awfa kò sí kankan tẹ́nìkan lọ dé bá àyàfi tó ṣe nílé ayé yìí àti pé ẹjọ́ dá yín lójú kẹsì mọ́ o ipe iṣẹ́ tẹ́ gbélé ayé ṣe náà ẹ̀ wá rì tó bá di lọ́la al-qiyam ọlọ́run sì san kálukú lẹ́sàn tó pé lórí iṣẹ́ tó gbélé ayé ṣe kọ́lọ́run jẹ́ abá dáadáa pàdé torí ẹ̀ àyíkọ́ mọ́ṣáláṣí sórí àwọn sàárè nítorí pé mùsùlùmí làwọn àwọn ìṣe kínni àìṣe ọ̀sẹ̀bọ mùsùlùmí tá a jẹ́ tá a ìṣe ọ̀sẹ̀bọ láàfin gbọ́dọ̀ máa sin òkú sínú mọ́sálásí àti gbọ́dọ̀ kọ́ mọ́sálásí lórí sàárè nílẹ̀ lárúbáwá kan ẹ̀rì tí wọ́n gbẹ́ kòtò bíi sàárè sínú àwọn mọ́sálásí kan tẹ́ máa ń wádìí wọ́n á sọ pé ẹni tí ó ń lédìí wá fún sọlá ti yàn ìmáàmù yẹn òun ló ti kọ àkọọ́lẹ̀ pé tóun bá kú ibi tí wọ́n sìn sí ni wọ́n ti wá gbé sáré yẹn kalẹ̀ nínú mọ́ṣáláṣí so náà ló ṣiṣẹ́ pé tí o bá sí tawhid bá jẹ́lẹ̀ lárúbáwá náà kò ní yàtọ̀ sílẹ̀ tápà tí o bá ti sí kínni tawhid tawhid pàtàkì wàláhì nítorí kankan kọlọ́fà tí sẹ́rí àfi dínà gbogbo nǹkan kọ́ mọ́ bàa di wọ̀síìlá shirk kọ́ mọ́ bàa jẹ́ pé náà láà máa lò láti máa ṣẹbọ sọ́lọ̀ ẹ rí i pé bàbá kan kú ẹ̀rù ń bà òun kọ́ mọ́ tí wọ́n bá pàdé lọ́dọ̀ ọlọ́ wọ́n wá kú tán àwa tó wá tíkù rẹ̀ sojú wa wọ́n wá sọ pé ah! bàbá tóbi pọ̀ bàbá hẹrẹ bẹ́ńtẹ́ kò yẹ kí sàárè bàbá ọkàn wà bọ́ bíi ti sàárè àwọn èèyàn yòókù sẹ́mi kó kú kọ́ ni máa sọ nǹkan mí lẹ́ǹgbà mi èèyàn kàn máa wò pé ah ibi tó ní màdé ah lẹ́bàá lọ kọ́lé kan lé lórí ẹ sì rí pé ẹ̀yin tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ bọ́yá ẹ̀yin wò pé bó ṣe bó ṣe tóbi láàrin yín rí i pé kò ní pẹ́ kò ní jìnnà kò ní pẹ́ kò ní jìnnà lójú yín gangan gangan lẹ́rìí tí wọ́n ń ṣe nǹkan tẹ̀yìn gan òní lè kọ́ fún wọn mọ́ nídìí sàárè yẹn torí pé ẹni tó ti kọ́lé sí ara sàárè tó kọ́lé lé sàárè lórí ló sí náà wà tọrọ àlùbáríkà ń bẹ wọ́n ti kọ́kọ́ máa ní tọrọ fún wa ń bẹ tọrọ fún wa ń bẹ tọrọ fún wa ń bẹ Allahu akbar Allahu akbar Allahu forí jù Allahu forí jù Allahu akbar tó a ti kó ń bẹ ẹnì kan sọ ṣé wọn náà tọrọ fúnra rẹ mẹ́wọ́ torí ọlọ́run ṣe karama ń ṣiṣẹ́ ìyanu mẹ́ o ẹnìkan tó wá ń jó ni tí ò lóyún láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó lóyún o so bí wàhálà ṣe bẹ̀rẹ̀ kọ́dà ti rí pẹ̀lú ojú wa yìí báyìí nídìí àwọn sàárè kan tí wọ́n sọ pé àfikọ́ yẹn náà fìlà ń bẹ̀ ní àdó jẹ́ pé àwọn èèyàn ọmọ nǹkan wọ́n sì kí náà fìlà mọ́lẹ̀ wọ́n mọ̀ èèyàn bẹ́ẹ̀ ni tó bá ti pèèyàn léèyàn ńlá kan fìtínà pọ̀ lábẹ́rẹ́ ẹ̀rí pé wọn ò ní ṣe sàárì rẹ̀ lẹ́lẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ wọn ò ní ṣe sàárì rẹ̀ lẹ́lẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ so tó bá wo sàárì àwọn èèyàn tẹ́ ń pè léèyàn jàǹkànjàǹkàn láwùjọ wa ẹ̀rí pé sàárì wọn náà ń kọ́ wọn jàǹkànjàǹkàn láìsí ẹ̀ ni tó bá lọ sàárì Uthman bọ́nu fódìò ẹ̀rí pé à kìí ṣe lẹ̀pẹ̀rẹsẹ̀ lásán wọ́n bá paralyze rẹ̀ èyí tó mú kọ́ máa sọ pé tó o bá lọ sí hajj tó o bá bẹ sàárì rẹ̀ wò hajj rẹ̀ ò tí gbà so bẹ́ẹ̀ náà ni ẹ àwọn èèyàn míì náà bẹ ẹ̀rù ń bà wá ẹ̀rù ń bà wá gidigidi kó má jẹ́ pé kìí ṣe pẹrẹsẹ náà wọ́n fi sàárì ànábì gan lẹ̀ sallallahu alaihi wasallam wàláhì ẹ̀rù ń bà wá wàláhì ẹ̀rù ń bà wá. torí pé láìpẹ́ láì jìnnà yìí ni mò ń wo àwọn documentaries kan mò ń sì ń gbọ̀n wàhálà ẹ̀rù ń bà wá kó má jẹ́ pé tí n bá débi tí sáré ànábì wa gangan gangan tẹ́ bá filẹ̀kùn yẹn lẹ̀ kó má jẹ́ pé kìí ṣe pẹrẹsẹ wọn filẹ̀ wàhálà ẹ̀rù ń bà wá ọlọ́njọ́ jẹ́ pé n tá a rí inú dọ́kúmẹ́ntì nù kìí sòótọ́ wàhálà àdúrà tí mò ń ṣe ọlọ́njẹ́ ọjẹ́ pé kìí sòótọ́ bóòlù anábì sọ lọ́wọ́ àṣọ tó sọ gbogbo eléyìí tó sọ gbogbo eléyìí tó gbogbo bóòlù àṣọ wa lè ṣe sàárè tiẹ̀ báyìí. so because agbóyé tó wà lórí àwọn èèyàn ní ìsìn wàláì ibi tó wà síbi tí Islam wà wọ́n jìnnà o wọ́n jìnnà gan-an kódà tí èèyàn bá wò dáadáa yóò mọ ìyá yẹn lẹ́nu pé ẹ dákun islam tẹ̀yìn sọ ọ̀hún ṣé ẹ̀yin lẹ́ ń rọ́ ni àbí bó ṣe wà láyé náà nù nísìn àwọn ẹjọ́ yẹ kí wọ́n pé àwọn ló ń tẹ̀lé islam dáadáa àwọn ló ń ṣe kínní dáadáa ọkàn gbé kọ́ọ̀pù báyìí ni ń sọ̀rọ̀ ó sì gbé kọ́ọ̀pù pẹ̀lú ọwọ́ kínú ó sì dá sọ̀hún Ah? يا عز لا إله إلا الله الشيطان هو الذي يشرب ويأكل بشماله أبا مراد ثني لا إله إلا الله ترى بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فطوبى للغرباء وإيقاد السرج عليها كسنن لنا النبي صلى الله عليه وسلم كما فانا سيساريو ká máa faná sí sàrè kí ló dé wọ́n nítorí pé alààyè ló ń bùkátà náà kí ló kú fẹ́ fi lẹ́ńtíríkì ṣe kò sí tí ó fi ṣe àbọ̀fẹ́ ka lẹ́tà ni so lẹ́yìn náà ẹni tó ti kú ó lè fẹ́ ké Kùránì àbí so torí ẹ̀ wọ́n ní ká má tàn náà sí orí tẹ́ ń bẹ nínú àlùgòlùbù ìtayẹ ẹnu àlà ìtayẹ ẹnu àlà ẹ sáà sílẹ̀ ni nígbà tí ń gbélé ayé sẹ́nu òkun ni wọ́n á sùn ni bẹ́ẹ̀ ni òkun là ń sùn nàìjíríà. ẹ̀ka tí táwa ti kó mọ́ṣáláṣí ní ìsìnkú lọ́wọ́ sànù kálukú sáwọ́ lẹ́lẹ́ ọlọ́run èèmọ́ lọ́la bóyá àgbà náà lẹ́lòmíì ó tó tún róye òun èèmú náà lọ́ọ́ lu tiwa sòkè àlẹ́ ń taná sí sàrẹ́sì ok ẹnìkan pé orí tẹ kan wà orí tẹ yẹn wọ́n ń sin àwọn mùsùlùmí síbẹ̀ ṣùgbọ́n wọ́n á rí i pé àwọn kan lọ táǹpà pẹ̀lú òkútọ́ wà ń bẹ̀ lágbọ̀n bíi orí wọ́n sọ dígà sí wọ́n gé orí àwọn òkú lọ ṣé ọ̀tọ̀ lábẹ́ òfin Ọlọ́run ká ní kí wọ́n fa iná síbẹ̀ ká tiẹ̀ àwọn sólà tí wọ́n ń kó bátìrì sí pé kó fi lè bá jẹ́ security sọ́tọ̀ ṣẹ̀ríà sọ pé ká má tan iná sórí tẹ́ ẹ̀yin sì ń lọ́tọ̀ ẹ̀ tún mi rí pé yes yes yes yes ó wà reasonable so ṣẹ̀ríà sì <laughs> ṣẹ̀ríà sì ni ká má ṣe kí ni ká má tan àtùpà sórí tẹ́ mhm. sọ́tọ̀ náà kọ̀tọ̀ o purposely pé torí pórí tẹ́ kọ̀tọ̀ àmọ́ tó bá pé nìsín ibi orí tẹ́ni ó wá jẹ́ pé street light ńlá ṣe nítorí ọ̀nà òye rẹ̀ wọ́n wá síbi kò sí wàhálà mẹ́ àmọ́ pé nítorí pé orí tẹ́ni kọ̀tọ́ka fana síbẹ̀ rárárárá tẹ̀wọ̀n pé nígbà táwọn bá ń rò kọ́mítì ló máa ń rò sá àwọn yẹn kì í sáwọn ti finalize pípa náà ni. so <laughs> so ẹ mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run ta ló yẹ kó rò tó bá ti jẹ mọ́fin àwọn olùmọ̀ọ́nì torí ẹ̀ gbọ́dọ̀ fana sórí tẹ. washtadda nahyuhu fi dhalika hatta la'ana fa'ilah kíkọ̀ tánàbí sallallahu alaihi wasallam ń kọ̀ pé ká má sórí tẹ ká fana sórí tẹ kíkọ̀ yìí lé débi kó fi tó bá ṣe gan ọlọ́run láàánà rẹ̀ torí a gbọ́dọ̀ sọ sàárè di mọ́sálásí o a sì gbọ́dọ̀ ṣe kínni a gbọ́dọ̀ fanasi ọ̀dà wọ́n ní ká mọ́ fanasi ká mọ́ tàn àtùpà sí àwa lọ sìnkú lálẹ́ tó bẹ́ẹ̀ ti rí i pé wọ́n ń sìnkú lálẹ́ nu sẹ̀rí àbẹ́ẹ̀rí àwa lọ sìnkú lálẹ́ bó láṣẹ máa fi tá a gbé sí níbo la gbà a sì gbọ́dọ̀ tẹ sàárè mọ́lẹ̀ sọ́tọ́ ká mú tọ́tìláìtì lọ́wọ́. sì tọ́ka gbábẹ́ là lọ́wọ́ àbí ẹ ẹ̀ dáhùn àtùpà ọ̀tọ̀mọ̀nà àá nítorí pé ní ìsìtẹ́ bá ní nǹkan tẹ́ fi ń ríran sẹ́mi pé òkú ni tẹ́ bá sì ní tẹ́ fi kọ. kọ́ kọsẹ̀ sí ló kọrí sí so nítorí délé eléyìí ọ̀tọ̀ àmánátẹ́ sọ abẹ tí ọmọ wà ń bẹ̀ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́wọ́ bá wa. tọ́ wa naha ani salati ila al-qubur anabi sallallahu alaihi wasallam tó kọ̀ fún wa ká máa ṣe sọláàtì dojú kọ àwọn sàárè síbẹ̀ yìí náà ti máa sábàbí nìsín wípé gbogbo tawhid àti tó pinni lọ sídìí tawhid níta ni mu wa anabi sallallahu alaihi wasallam gbogbo tí ó wàá mú wa lọ sídi àtòdìjẹ rẹ̀ tí ṣe shirk anabi dínà rẹ̀ torí di eléyìí naha ani sọlẹ́ẹ̀tì ilẹ̀ kubur anahiu ani sọlẹ́ẹ̀tì alẹ́ kubur wa anahiu ani sọlẹ́ẹ̀tì ilẹ̀ kubur wa ẹ ò gbọ́dọ̀ ṣe sọláàtì lórí sàárè ọwà ẹ ò gbọ́dọ̀ ṣe sọláàtì sí sí sàárè ọwà sí ọ̀tá kóńtẹ́ ti gbọ́ pàànàbí sallallahu alaihi wasallam ó máa ń ṣe sọláàtì sára sàárè òkú tí ọba bá sọláàtì sí lára sọtakọ àbí ọtakọ naam ọ̀nà wo ni òtí takọ torí pé sọláàtì janaza lélẹ́yìn ok èyí tá nàbí sọlá sọláàtì gbọ́dọ̀ ṣe sọláàtì sára sàárè yẹn ni pé gbogbo sọláàtì ni naam náà ìgbà tó bá ti sọ pé ẹ gbọ́dọ̀ ṣe sọláàtì sára sàárẹ ó kárí gbogbo sọláàtì kò yọ sọláàtì kankan sílẹ̀ ṣùgbọ́n ẹ sọ pé sọláàtì janaza jáde nítorí ṣíṣe tí Ànábì ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam eléyìí túmọ̀ sí pé sọláàtì janaza di àyọkúrò àwọn sọláwàtì yòókù ńkọ́ àwọn sẹ́kù pa àgbọ̀dọ̀ ṣe wọ́n sára sàárẹ eléyìí jẹ́ báwọn. wanaha ummatahu an yattakhidhu qabrahu 'ida bẹ́ẹ̀ la anabi sallallahu alayhi wa sallam kọ́ fún wa láti sọ sàárì òun dọdún báwo la ṣe sọ sàárì rẹ̀ dọdún ká sọ pé tọ gbogbo oṣù muharram o la máa lọ ṣe ziyara sàárì anabi sallallahu alayhi wa sallam muharram náà ló sì ti dé yìí ẹ mọ̀ pé inújọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù muharram náà la ṣe bẹ́ẹ̀ ọ̀yà ẹja gbéra madina ya. Mm -mm anabi bẹlẹ nkọlọ ma seru ẹ fún sáré òun Ọlọ́run sì gbàdúrà yẹn pé allahumma la taj'al qabri 'ida ìwọ Ọlọ́run ma ṣe sáré mi lọ́dún wọ́n pè al wọ́n pè ní eid nítorí pé máa lọ yìí máa bọ̀ àsìkò tó lọ náà ni ó tún dé àsìkò tó lọ náà ni ó tún dé àsìkò tó lọ náà ni ó tún dé ìtumọ̀ má ṣe sàárè mi lọ́dún nù kó jẹ́ pé àsìkò tẹ́ wá bẹ̀ mí wò yìí náà lẹ́tùn wá lọ́dún mi àsìkò tẹ́ wá bẹ̀ mí wò yìí náà lẹ́tùn wá lọ́dún mi àsìkò tẹ́ wá bẹ̀ mí wò yìí náà lẹ́wà lọ́sẹ̀ mi àsìkò tẹ́ wá bẹ̀ mí wò náà lẹ́wà lóṣù nítorí pé tí wọ́n bá sọ dọdún wọ́n padà sọ di òòṣà tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń bọ̀ ọlọ́run sì gbà bẹ́ẹ̀ ọlọ́run sì gbà bẹ́ẹ̀ torí ẹ̀ ni ló ṣe jẹ́ wípé tá a bá lọ sí Medina a ti mọ̀ pé kókó tí ó gbé a lọ sí Medina ní ká lè láǹfààní àti ṣe sọ́láàt ní mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa sallam torí sọ́láàt kan tá a bá ṣe nínú orin ládàá ẹgbẹ̀rún sọ́láàt kò bá jẹ́ náfìlà kò bá jẹ́ ọ̀ràn yẹn kò sí yàtọ̀ tọ́ àwọn sọ pé abewu rẹ̀ èyàn ó ṣe kí ni yóò ṣe sallallahu alayhi wa ok àwọn kan àwọn àwọn Mẹdínà méjì àwọn àwọn Mẹdínà fọ́sẹ̀ àwọn akẹ́kẹ́ bí àlejò àwọn àlejò ṣé ìjọjúmọ́ lálọ́ máa tá lọ́mọ ṣe ziyara sáré rẹ̀ rárá o rárá o kìí sojoojúmọ́ gbàtẹ́ ti lọ́tẹ́ ti déyìn gbàtẹ́ ti wọ̀lú yẹn asalaamu alaykum ya rasulallah asalaamu alaykum ya abubakar asalaamu alaykum ya umar kutu tan kò sì sí ziyara tó wàdà pé ziyara àdágbére gbogbo ẹ̀ lálálàjì máa ń ṣe ikú ziyara àdágbére ẹ̀rí tí wọ́n tún padà lọ bẹ̀ náà ni wàhálà sí máa ń ṣẹlẹ̀ máa wọn lọ tún sọ fún anabi kọ́ dàbọ̀ kò sí ntọ́jọ bẹ́ẹ̀ tó tẹ́lẹ̀ wá sọ pé máa nù ẹni tí ó wá látọ̀nà jíjìn àtẹni tí ń gbèlú síbà kan náà lọ̀rọ̀ wọn rí nípa bíbẹ sàárẹ̀ anabi sallallahu alaihi wasallam wọn lẹ́ni tí ń gbénu Madina kò bùkátà láti lọ́ọ́ máa sálámà sí anabi sallallahu alaihi wasallam gbogbo gbà àyàfi tó bá travel níjọ́ tó bá ti padà dé asalaamu alayka ya rasulallah bas gbogbo ìgbà tó máa tún bẹ́ẹ̀ lò ó ti parí nù ṣùgbọ́n àwọn fuqaha sọ pé az-za'ir lil madina ẹni tó bẹ madina o tó yẹ pé ibìkan ló ti wá yusallimu ala rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam kullama dakhala wa kharaja min masjidihi sallallahu alayhi wa sallam gbogbo ìgbà tó bá wọ mọ́sálásí ànábì àtìgbà tó bá jáde wá sálámù sí ànábì sallallahu alayhi wa sallam. so eléyìí kò sí nínú súnà ọ̀rọ̀ àwọn fuqaha òní kò sí nínú súnà torí ẹni Imam Malik sọ pé Umar ń ṣe ńlọ́dà pé tó bá travel tó bá di tó bá ni so eléyìí túmọ̀ sí wípé sàárè ànábì sallallahu alaihi wasallam àgbọ̀dọ̀ sọ di ọdún tá a dàgbà sí tá a máa lọ tá a ta bọ́ǹdì rẹ̀ tá a máa lọ tá a bọ́ǹdì ẹni tó ṣe pé bùkátà àti ayé rẹ̀ àti tàlùkìyàmà rẹ̀ ó kó lọ sí di sàárẹ̀ ànábì sallallahu alayhi wa sallam kódà ààrẹ ni tó yẹ pé mú lẹ́tà lọ láti lé tó yẹ pé ó gbìyànjú láti sọ sínú ihò tó wà lára lẹ̀kùn ara sàárẹ̀ ànábì sallallahu alayhi wa sallam sọ a sì rí nínú wọn ẹni tó tiẹ̀ ń ṣe sọ láti dojú kọ sàárẹ̀ ànábì sallallahu alayhi èyí ti rí ọlọ́run ti ṣe sọ láti fọlọ́ eléyìí táwọn ṣe yìí fanabi sallallahu alayhi wa sallam torí ayọ lẹdínà amanu sọlú alayhi wasallimu tẹsílíma ẹnìkẹ́ sọlú alayhi lọ́lọ́sọ kìí ṣe sọlú làhù sọlú làhù ni wọ́n ṣe yìí sọlú alayhi lọ́lọ́sì sọ farqun bayna alayhi wa lahu ìyàtọ̀ aláàrin lahu àti alayhi alayhi àdúrà lahu sọláàtù kèésì sí lọ́lọ́run ní kẹ́ẹ̀sì so ẹ sì rí kọ́ lọ́run sọ fún ànàmì náà pé wa salli alayhim inna salataka sakanun lahum salli alayhim ìyẹn ni pé kí ni ṣàdúrà fún lódodo wala tusalli ala ahadin minhum mata abadan ó kárí àdúrà ó tún kárí but as-salatu ala al ọ̀yàtọ̀ torí la yusalla ala al-insani illa idha kana qad mata illa idha kana qad mata ẹ̀sìn mọ̀ká nàbí sallallahu alayhi wa sallam wọ́n yẹ ṣe sọ̀láàtì sí lára kó ti kú lẹ́yìn ìgbà tó ti kú tán ti ṣe sọ̀láàtù alákọ̀ọ́kọ́ sí lára sáà sọ pé gbogbo àwọn à bá sọ̀láàtù jànáza sànàbí la torí ra àánú ṣe ok ta tí ó tẹ̀ ṣe sọ̀láàtù jànáza sókùlà tẹ̀ ń sọ tẹ̀ ni wọ́n lè ṣe sọ̀láàtù alal qabr ta dání ó pè ń bá sọ̀látù janaza sí láti ọ̀hà sí ọ̀jẹ̀ pọ̀ wà láyé ńgbà náà àbí òye wa wọn náà sì ti máa ti ṣeré aṣọ ńgbà náà kì á sì pé ẹni tí wọ́n bí lẹ́yìn ọ̀rẹ́ yìí ni wọ́n sọ pé ń bá sọ̀látù janaza sí la sẹ́wọ̀n pé nǹkan ó ṣe adúrú àwọn sàárè táwọn ẹ̀sìn sọ̀lá sí la wọ́n pọ̀ àbí wọn ò ní pọ̀ wíwá wọn ká gan òní jẹ́ amójútó sẹ́ wọ́n lẹ́ zuwaratil qubur anabi sallallahu alaihi wasallam sì lánàá àwọn obìnrin tí máa bẹ orí tẹ́ wò lọ́pọ̀lọpọ̀ zuwarat zuwarat jam'u zawara ay sigatul mubalagha ẹni tí máa bẹ sàárè wò lọ́pọ̀lọpọ̀ ẹni tí máa bẹ sàárè wò lọ́pọ̀lọpọ̀ ọlọ́run lánàá wọn láwọn obìnrin eléyìí lápá kan nínú àwọn olùmọ̀ọ́mú wọ́n sọ pé kìí ṣe pé kóbìnrin ọbẹ̀ orí tẹ́ wò ló burú ṣùgbọ́n èyí tó bá ti pọ̀ lọ́lọ́run lànà ẹ sì ti mọ̀ yí pé kullu shay'in tajawaza haddahu inqalaba ila diddihi gbogbo ní wàá ti ta ẹnu àlá rẹ̀ yìí máa di àtòdìjẹ rẹ̀ ni nígbà tó ti pọ̀ wọ́n dẹni tó lọ́n lànà. lakin àwọn olùmọ̀ wa kan sọ pé bẹ́ẹ̀ ni ẹni tó bá ti pọ̀ ọlọ́run láàánà rẹ̀ làákín etí ọ̀pọ̀ náà gan ọlọ́run tún láàánà rẹ̀ torí àdìsí tún wá tó náà fẹsẹ̀ rinlẹ̀ pé láàánà lọ́hùn zairatil qubur ọlọ́run láàánà àwọn obìnrin tí máa bẹ orí tẹ́ o qallati ziyaratu am kathurat ziyara ipò àbí ọ̀pọ̀ ọlọ́run láàánà o torí ẹ obìnrin kò sí kó bẹ orí tẹ́ o kò sí kó bẹ àwọn sàárè wò kọtọ sí so eléyìí jẹ bó ti ṣe jẹ gbóbìnrin kò gbọ́dọ̀ bẹ sàárè wò ok kò bẹ wò ọkàn fẹ́ tẹ̀lé wọn lọ sí ibi tí wọn fẹ́ sin òkú ọkọ rẹ̀ ni ibi tí wọn fẹ́ sin òkú bàbá rẹ̀ ibi tí wọn fẹ́ sin òkú ọmọ rẹ̀ kò ní bá wọn lọ nítorí pé mala yatimu tarkul harami illa bi tarkihi fatarkuhu wajib. ìntà lè dẹni tó fi èèwọ̀ sílẹ̀. Si àyàfi ká fi òun gangan sílẹ̀ ajẹ́ pé ọ̀ràn yẹn ni ká fi sílẹ̀ ajẹ́ pé ọ̀ràn yẹn ni ká ṣe kíni ká fi sílẹ̀ má yatarattabu ala fi'lihi iqtirafu al-ma'siyah kana fi'luhu haraman nítòsí pé tá a bá ṣe yóò mú ni dẹ́ṣẹ̀ ajẹ́ pé ṣíṣe ńkọ́ haramu torí obìnrin ò ní bẹ orí tẹ́ wò kódà kó ṣe pé torí pé wọ́n ń gbókù lọ lónìí lẹ́kìn oní ó kópa nínú sọ̀làtul janaza yóò kópa nínú sọ̀làtul janaza nítorí pé àdìsí anábì sallallahu alayhi wa sallam tó ní ẹnikẹ́ni tó bá jáde wá láti wá ṣe sọ̀làtul janaza sókù lára wa salla alayha kana tó bá ṣe sọ̀làtul janaza sókù lára yọ gbẹ̀san ńlá kan wọ́n pè ní qirat qirat yẹn mithlul jabalil azim ó dà gẹ́gẹ́ bí àpáta ńlá ni ẹni tó bá sì tẹ̀lé títí tí wọ́n fi sin falahu qirat yóò tún gba qirat qirat rẹ̀ di mélòó ó di méjì talakọkọ yẹn sọlá àlẹyìhá kọyọ ọkùnrin sílẹ̀ kọyọ obìnrin sílẹ̀ ṣùgbọ́n títẹ̀lé yẹn ọjọ́ tọkùnrin nìkan torí pé ànábì náà ló ní obìnrin tó bá ń bẹ orí tẹ́wò nǹkan ọlọ́run ṣe kí ni ọlọ́run láàánà rẹ̀ nínú ìlànà anabi sallallahu alayhi wa sallam alla tuhana al-qubur wa tu'ta a gbọ́dọ̀ fa àbùkù kan sáré o dípò pa tẹ̀mọ́lẹ̀ èèyàn gbọ́dọ̀ tẹ sáré mọ́lẹ̀ nínú òfin Ọlọ́run tìlànà anabi sallallahu alayhi wa sallam wọn ọba àmà lé ọbọ ọba àmà léèyàn ọgbọ́dọ̀ tẹ sáré mọ́lẹ̀ kọtọ ká tẹ sáré mọ́lẹ̀ thumma akramakumullah ikú ló sọ alágbára dọ̀lẹ o ikú ló sọ alágbára dọ̀lẹ tí ó bá sí ikú gbogbo wa ní ìsìn àti ikú alhamdulilayi sẹ́nìkan kan lè wò sùnsùn ní ìsìn kókó torí pò ní ta ni kọ́ wa tẹ nìkan lórí mọ́lẹ̀ nu wa ní ìsìn kó ọ̀nà òsì máa wòran pé ẹ kárì à àbùkù tí ó kàn ibi tó ti nípa ni tó ń bá ń kàn ẹlòmínú ó máa fi kún un pé bẹ́ẹ̀ ni ọjọ́ rẹ̀ lójú pọ̀ ni tí ọba jẹ́ bẹ́ẹ̀ kó sì rí ọ́ ń jókòó ké ah, ẹ àìsàn ni pé ni <laughs> so ṣẹṣẹ nítorí tó ń ti wá kú lẹ́ẹ̀mọ́ àtẹ̀mọ́lẹ̀ sọ́dà bẹ́ẹ̀ ọ̀la ìkọ̀dà bẹ́ẹ̀ àìtẹ̀sàárè ìmọ̀lẹ̀ o ara burú tó ànú kẹsìn kú sí agboolé yín nu torí pé kò sí náà ni kò sí pápá tí òkú bá ti pọ̀ lábàwọlé àbájáde ah wọ́n máa tẹ̀ wọ́n mẹ́lẹ̀ náà ní tí wọ́n bá wọn nu kò dáa bẹ́ẹ̀ wa alla yujlasa alayha anabi sallallahu alaihi wasallam tó kọ̀ fún wa láti máa jókòó lórí sàárè nínú àdìsí kan kó jókòó lórí ògúnná kó ju aṣọ rẹ̀ káwọ́ rẹ̀ ó sàn ju kó jókòó lórí sàárè lọ sotori a kì í jókòó lórí sàárè. wàyí tẹ́kẹ̀ wọ alẹ́ yìí ha anábì tó máa ń kọ́ fún wa láti rọgbọ̀ kú sára sàárè kọ́ fara tì kọ́ ọ̀rọ̀ kọ́ kọ́ kọ́ kọ́ ọ̀nà mo ń sinmi ní. ẹ́ lára kíni lára sàárè bá rẹ̀ ókè tí bàbá rẹ̀ ọba ti kú sóò lè sùn lé bàbá lórí báwọn ìwọ gẹ́gẹ́ bíi ta ni ọ̀jẹ̀ sùn lórí bàbá rẹ̀ bákan náà. wala tu'azzamu bihaythu tuttakhadhu masajid anabi sallallahu alaihi wasallam sì kọ̀ fún wa láti gbé sáré tayọ àlàárẹ̀ débi pa wá sọ di masalasi so gbogbo eléyìí a gbọ́dọ̀ kan lábùkọ a sì tún gbọ́dọ̀ gbé tayọ ààyè rẹ̀ fa yusalla indaha wa ilayha káwa tara bẹ́ẹ̀ máa ṣe sọláàtì ń di sáré àbí ká máa ṣe sọláàtù sí lára wa tuttakhadhu a'yadan wa awthana àbí ká tiẹ̀ wá sọ bí tá a máa sọdún àbí ká sọ di àwọn òòṣà so gbogbo eléyìí lẹ̀sìn Islam kọ̀ fún wa so eléyìí túmọ̀ sí pé àwa dúpẹ́ fọlọ́run ọ̀tá jẹ́ mùsùlùmí àpọ́nlé ń bẹ fún mùsùlùmí láàyè àti lẹ́yìn ìgbà tó bá ti kú dáadáa tí Islam sì ṣe yìí báyìí àwọn ẹni tó gbà fọlọ́run tí wọ́n ń jẹ́ mùsùlùmí nìkan ni ó ní yàtọ̀ sáwọn ẹni tí wọ́n kọ́ tọ́lọ́run tí wọ́n wọn náà yẹ kó ṣẹ̀ṣà fúnra ara rẹ nítorí pé alára ní máa wá dáadáa fara rẹ̀ kò sẹ́ni tó wù pé kábùkù ọjẹ́ tòun kò sì sẹ́ni tó wù pé kọ́lọ́mọ bó dojú tì òun ìdí ni táwọn èèyàn fi ń ṣe Islam torí bẹ́ẹ̀ lórí ilé ayé àtàlùkìyàmọ̀ wà wọn náà kúkú gbọ́ irú àwọn àpọ́nlé tí Islam ṣe fún òkú lẹ́yìn ìgbà tó ti kú nù sàárè rẹ̀ yìí ta ni òwú kó náà jẹ́ ni àpọ́nlé ọlọ́run ọba wa kó jẹ́ kí dáadáa ẹ̀sìn islam kó kárí kọ́pọ̀lọpọ̀ tí ò tí ṣe islam káwọn náà ṣe islam àwa tá à ń ṣe islam náà ọlọ́mọ pa á dà sáìdá ọlọ́run ọba kó túbọ̀ ràn wá lọ́wọ́ lórí àti lè máa mójútó ẹ̀sìn islam wa kọ́lọ́run ọba kó pa á ní mùsùlùmí kó gbé wa dìde níjọ́ gbẹ̀ndà alkiyama ní dìde àwọn mùsùlùmí kó wá ṣe ilé tó ti pèsè kalẹ̀ dé àwọn mùsùlùmí yẹn àlùjánnà kó ṣe lẹ́tọ̀ fún wa kó má ṣe léwọ̀ fún wa ẹni tó bá ní béèrè kó ṣe. aleykum salaam. نعم حديث عن النبي صلى الله tó ṣàlàyé fún wa irú ọlá tí ń bẹ fún ṣíṣe sọláàtì nínú mọ́ṣáláṣí rẹ̀ ṣé mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wa sallam ilé ìtànàbì kọ́ ibi tó dé ni yàtọ̀ sí ibi tí mọ́ṣáláṣí yẹn wà lónìí ibi tó pọ̀ dé ọ̀rọ̀ oríṣi méjèèjì náà ló wà àwọn olùmọ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun náà lọ́rọ̀ àwọn màlìkíyà àwọn sọ yìí pé sọláàtún fi masjidi hàdà pé sọláàtù kan tá a bá ṣe nínú mọ́sálásí mi yìí ń tọ́ka sí ń tọ́ ń bẹ lọ́jọ́ náà ni ní tí ó sì sí lọ́jọ́ náà ìṣára yàn kárí rẹ̀ torí ẹ̀ tó bá ṣe sọláàtù ní inú mọ́sálásí tá ń pè ní tá ànábì sallallahu alaihi wasallam lónìí tí o bá ti jọ̀wọ́ ọ̀wọ́n bá bi tá ànábì sallallahu alaihi wasallam tó kọ́ kalẹ̀ ọ̀wọ́ àyè bẹ́ẹ̀ so ipe òní nílá dáyọ ilé ìjọrọ àwọn màlìkìyà apá kan nínú àwọn olùmọ̀yókù àwọn sọ wípé rárá mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam èyí tí ń bẹ láàyè rẹ̀ àti ibìkíbi mọ́sálásí yẹn lè dé ní àti gbogbo ẹ̀ kárí wọ́n nítorí pé wá nínú àdéfì kan pé mọ́sálásí mọ́sálásí mi náà ní kò bá àti ẹ̀fẹ̀ títí títí kó dé sọ̀nàá ní Yemen ṣùgbọ́n àdìsí yẹn lẹ kò fẹsẹ̀ rìn lẹ̀ ọlẹ kò fẹsẹ̀ rìn lẹ̀ so a sọ yìí pé lópin ìgbà tó bá jẹ́ pé ìtàn fi kún wọ́n sọ ma la wọ́n sọ ma la nǹkan kan ọ̀yà wọn inṣàlá inṣàlá wọn náà ní ládàá yìí ṣùgbọ́n o tó bá jẹ́ pé mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam náà á fẹ̀ bó ṣe fẹ̀ yẹn ìwọ wá ṣe sọ̀láàtì nínú ibi tá a lè pè mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ọ wá ṣe sọ̀láàtì nínú àgbàlá rẹ̀ ò ní gbalada yẹn torí bó ló ti ṣe sọ̀láàtì lágbàlá mọ́sálásí ni wa salatun fi masjidi masjidi masjidi masjidi rẹ̀ ibi tí wọ́n kọ́ ni masjidi kì kò nílé lórí ò lè ní ládàá yẹn yàtọ̀ sí mọ́sálásí mẹ́kà tìbẹ́yìn ti mà ní mọ́sálásí mẹ́kà wípé yálà mọ́sálásí ló ti ṣe sọ́lá kìí ṣe nu mọ́sálásí ló ti ṣe sọ́lá tó bá sá ti jẹ́ nu haram ibi tó ti ṣe sọ́lá wàá gba ládàá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún sọ́lá sórí ẹ̀ tó dọ́gba ni pé tá ti ṣe sọ́lá nínú mọ́sálásí anabi muhammed sallallahu alayhi níbikíbi tí wọ́n wù kí wọ́n fẹ́ dé á láǹfààní láti gba aládàá yẹn inṣàlá naam aleykum salaam nípa naam. àníyàn rárá o wọn ní sí àníyàn tá a dà fún sọláàtù jẹnáàzà ṣé máa yàtọ̀ ni bókùtà fẹ́ ṣe sọ̀láàtù sí lára bá ṣe yàtọ̀ rárá ádàní ẹ̀kọ́ afẹ́ ṣe sọ̀láàtù janaza sókù lára ó sì dáa púpọ̀ pé tá a bá mú òkúta afẹ́ ṣe sọ̀láàtù janaza sí lára ká sọ pé lágbájá ìbáàjọkùn ìbáàjọbìnrin ìbáàjọmọdé ìbáàjàgbàlagbà àmọ́ tá a bá ti mà tá a bá ti dà níyàn lọ́kàn akọ́ afẹ́ ṣe sọ̀láàtù janaza sókù lára òtútù sọ àǹfààní ká mi léèyàn ni pé tá a máa ń amaru dọ̀mọ́ ìrìtá máa lò pronoun tá a lò sétọ́ pin ní àbí tóbi naam aleykum salaam. wọ́n máa tàn. kọ̀tọ́ torí wọ́n ti fà á sí wọn ò kàn tán ni àmọ́ tó bá pé sẹ̀lẹ̀sẹ̀lẹ̀ á wá múná lọ síbẹ̀ kò sí wàhálà mi mọ́nìsì tó bá ti wà á ń bẹ̀ sẹ́bẹ̀yìn lẹ́ẹ̀tàn àwọn tí wọ́n padà tán bọ̀ abẹ́ẹ̀ gẹ̀tẹ̀ ẹ̀yin mà pé kọ̀tọ́ kẹtàn àwọn tí wọ́n tàn fẹ́ dé pé kí ni ká máa waste energy akànfà náà sí kí ni ẹ̀ tán kí ni jàre tó bá kú àtúnra gílóòbù mi sí ahun làwọn bàbá tó ṣe so àwọn òní máa ń tó fà á tẹ̀yìn òfin tàn naam aleykum salaam. ṣé a lè ṣàdáyàn rí rárá o torí ká dùn àti wọn ṣe ní ìsinmi fáwọn ẹni tó wà wájú rẹ asalaamu alaykum ahlẹ diyar ẹ̀yin tẹ́ ń gbélé wọn yìí àwọn ni wọ́n ń ṣàdúrà fún ẹni tí ò sí ń bẹ ọ̀tọ̀ àmọ́ òkú mùsùlùmí gbogbo bíi kíbi tí wọ́n bá wà ó tọ́ ká máa ṣàdúrà fún wọn. ẹ rí i pé inú àdúrà allahumma ighfir li wa li walidayya wa lil mu'minina yawma yaqumul hisab ọlọ́run foríjì mi foríjì bàbá àtìyá mi àti gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ń jọ gbẹ̀ndẹ̀ alqiyam. walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la innaka ra'ufur rahim àwọn tí wọ́n dé lẹ́yìn àwọn olùgbàgbọ́ òdodo àkọ́kọ́ wọ́n máa ń sọ yìí pé ìwọ ọlọ́run foríjìn wa o tó foríjìn àwọn ọmọ ìyá wa tí wọ́n ti kú ṣáájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo má jẹ́ á ní ìmáàdínísọ́kàn sáwọn ọmọ ìyá wa mùsùlùmí foríjìn wa torí pé wọ́n lọ́ọ́ bọ oníkẹ́ wọ́n lọ́ọ́ bá ti máa ń sàánú àwọn ẹrú ẹ̀ so eléyìí túmọ̀ sí pé àdúrà àwọn mùsùlùmí lápapọ̀ kò yẹ kó máa lórí tiwọn nìkan ẹ tún máa rántí àwọn tó ti kú ṣáájú yín nítorí pé ẹ̀yin náà kú njọ́ kan o tá a lè ń fẹ́ kọ́ máa ṣàdúrà fún yín tẹ́ ẹ bá fi dáadáa lọ ẹni tó síwájú yín èèyàn náà lè má rí ẹni fi dáadáa lò náà nígbà tó náà bá lọ náà aleykum salaam. ẹ̀yin mẹ́ta lẹ́ ń ṣe lọ́ọ́ nìsín. àhàn jama mi wa dé ẹ̀yẹn ni pé tá a bá ṣe sọ láti ní jama tó kéré jama tó wá pọ̀ ju tiwa lọ́wọ́ á dé sátúnṣe kọ̀tọ́ka nígbà tó yẹ pé jama kan lẹ ti ṣe tẹ́lẹ̀ ẹ jáde kíá naam aleykum salaam mọ́tò bá ni ọlọ́run á ní kẹ́ ẹ rí jama ẹ lè túnṣe lọ́ọ́ iwájú náà lọ bọ́ sí pọ̀tọ́ká ṣe sọ láti nu mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ìmáàmù ọ̀kọ́jú sí bọ̀tẹ̀ ẹ̀yìn kọjú sí kọ̀tọ́kẹ́ ṣe sọ láti mi nà. aleykum òun ó ṣe àdúrà fún orí tẹ́ náà kọ́dà bàkìyà ànábì ọ̀sọ̀ bẹ́ẹ̀ nítorí pé bàkìyà àwọn kan ń sìn bẹ́ẹ̀ kí wọ́n tó sin àwọn sàhábà bẹ́ẹ̀ wọ́n tún sin àwọn sàhábà bẹ́ẹ̀ wọ́n tún sin àwọn èèyàn bẹ́ẹ̀ dòní kìí ṣe gbogbo ẹni tó ń sin síbẹ̀ náà lẹ́ni dáadáa so kò sí téèyàn wá pé tí wọ́n bá kú ibẹ̀ ni ẹ lọ sọ mí sí kò sí náà ntànàbí kan sọ ni pé nínú tó sọ ó ní man istata'a ẹni tó bá rọ̀ lọ́rùn nu yín láti kú sí Madina kó kú sí Madina nítorí pé màá sì pẹ́ wọn tó so kí kú sí Madina ọ̀tọ̀ ibi tí wọ́n sìyàn sí ẹ bá kú síbẹ̀ yẹn wọ́n á padà lọ sìyàn sí Jidda kò sí wàhálà níbo lẹ́yìn sá sí so ọ̀nà gẹ́gẹ́ bí ìpè ẹnikẹ́ni tó bá kú níjọ́ jùmọ̀ ọlọ́run ọba níbi fìtínà sáré tẹ́bẹ́yìn tí ma fìtínà sáré tọ́ ọlọ́run ọ̀la ọ níbi fìtínà sáré tó bá kú jọjúmọ́ à jọjúmọ́ àlèyàn wa kú yóò mú sept ni wọ́n tó sìyàn ṣé ọlọ́run ọ̀la níbi fìtínà sáré àbí kò ní là nàám ẹ sọ̀rọ̀ ok kí ni ẹ ní garanti torí pé ikú ló jà kìí ṣe jọ́ tí wọ́n tó àyèwà wọ́n rò pé yé wa ẹni tó bá kú ńjọ́ jùmùà àbí lóru jùmùà ọlọ́wọ́n la níbi wàhálà sàárè fìtínà sàárè wọn wá sí àyàfi ní yọmù sept inshàlá ó ti sọ ríire pé ọlà níbi fìtínà sàárè sọ eléyìí bẹ́ẹ̀ náà ni ẹni tó kú sí Madina kíkú sí Madina wọ́n sọ kìí ṣe sísin sí Madina wá ìlà àwọn èèyàn kú sí lumi wọ́n á sin wọ́n sí Madina irú rẹ̀ ti ṣẹlẹ̀ gan olùmọ̀wá ihsan ilahi zahir ihsan ilahi zahir sọ́jọ́ ọmọ Pakistan ó jáde ní Islamic University Madina so ó wá kọ àwọn tíra tó ní agbára ọkọ àwọn tíra tó ní agbára ash-shi'atu wal-Qur'an ash-shi'atu was-sunnah ash-shi'atu wa ahlul bayt so àwọn tíra yẹn wọ́n ní agbára torí kéńgbà yẹn kò sẹ́ni tó láyà tó lè máa kọrú àwọn tíra bá pé àwọn ṣíà o kí làkídà wọn pa alukurani kí ni gbàgbọ́ wọn pa alukurani sálùkùránì ti ń bẹ lọ́wọ́ á pé àbí òpè lọ́dọ̀ tiwọn àwọn ní òpè. kí ni àkídà wọn nípa àwọn alùsùnà kí ni ti gbà kí ni ipò wọn tó ẹ̀yìn alùsùnà sí gan na anákọ́lẹ̀ yìí ni gbogbo ẹ̀ ó tó àṣírí wọn bákan náà àwọn ṣíà yẹn àtàwọn àti súnà kí pe súnà gan tó gbogbo àwọn àṣírí yẹn àwọn náà wá gbé bí wọn máa ṣe celebration pé gbogbo yẹn ah, ẹ̀yàn ajókòó ní àìtẹ́bù kíníkan kéèyàn máa á gbé bàbá nínú àwọn tó wà láìtó ibùjọ́ náà ní Pakistan so irú fúláwà tí wọ́n máa ń gbé síwájú àwọn èèyàn ńlá wọn wọ́n ti wá fi bọ́ǹbù sínú ẹ̀ so wọ́n ṣe yin bọ́ǹbù yẹn nù àti bẹ́ẹ̀ ló ti kú so wọ́n sáde wọ́n dé láti Pakistan pé báyà wọ́n tọ́jú rẹ̀ wọ́n ṣe kínní ó ti kú kó tó di kí wọ́n dé Saudi so ṣùgbọ́n wọ́n gbé wọn á ṣe sí Madina so sẹ́wọ̀n kébòmí ló kú sí. Si àwa sin sí Madina irú rẹ̀ wà bẹ́ẹ̀ náà ni Muhammad al-Ghazali ọmọ Misra tó kọ tírà rẹ̀ gẹ́dẹ́ tó jẹ́ pé náà àwọn tírà rẹ̀ àwọn ètò dá wàhálà alẹ́ pọ̀ àwọn ètò dá wàhálà alẹ́ pọ̀ so bàbá yẹn ala kulli hal wọ́n pè é pé wọ́n ń ṣe kankan Saudi wọ́n pè é ní Janadiriya wọ́n pè é ibẹ̀ yẹn ló ti ṣaláìsí ní Riyadh wọ́n sì gbé láti Riyadh wọ́n á Madina ṣé irú rẹ̀ wà wọ́n fi hàn náà wọn ni so ṣùgbọ́n kìí ṣe sísí sí Madina làdí fi sọ ẹnì yẹn bá lè kú sínú sí Madina nínú ikú ṣe kí ni kó kú sí Madina kó kú sí Madina kó fọ ọrọ rí kú ni kẹsẹ kó para rẹ o hmm, torí pé ẹni tó bá para rẹ ẹ ti mọ̀ pé ẹni tó bá fi para rẹ náà lọ́wọ́ fi ṣe kí yóò fi àjẹnu jahannam subhanakallahumma wa bihamdik an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.